Matthew orí karùn-ún. Nígbà tí Jésù rí ọ̀pọ̀ ènìyàn, ó gun orí òkè lọ, ó jókòó, àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ bá lọ sọ́dọ̀ rẹ̀, ó bá tẹnu bọ̀rọ̀, ó ń kọ́ wọn pé. Ayọ̀ ń bẹ fún àwọn tí ó jẹ́ òtòṣì ní ẹ̀mí, nítorí tí wọ́n ní ìjọba ọ̀run. Ayọ̀ ń bẹ fún àwọn tí ń ṣọ̀fọ̀, nítorí Ọlọ́run yóò tù wọ́n nínú. Ayọ̀ ń bẹ fún àwọn onírẹ̀lẹ̀, nítorí wọn yóò jogún ayé. Ayọ̀ ń bẹ fún àwọn tí ebi òdodo ń pa tí òǹgbẹ òdodo sì ń gbẹ nítorí ọlọ́run yóò bọ́ wọn ní àbọ́yó ayọ̀ ń bẹ fún àwọn aláàánú nítorí ọlọ́run yóò ṣàánú wọn ayọ̀ ń bẹ fún àwọn tí ọkàn wọn mọ́ nítorí wọn yóò rí ọlọ́run ayọ̀ ń bẹ fún àwọn tí ó ń mú kí àlàáfíà wà láàrin àwọn ènìyàn nítorí ọlọ́run yóò pè wọ́n ní ọmọ rẹ̀ ayọ̀ ń bẹ fún àwọn tí ènìyàn ń ṣe inúnibíni sí nítorí òdodo nítorí tí wọ́n ní ìjọba ọ̀run ayọ̀ ń bẹ fún yín tí wọ́n bá kẹ́gàn yín tí wọ́n ṣe inúnibíni sí yín tí wọ́n bá ń fi èké sọ ọ̀rọ̀ búburú lóríṣiríṣi sí yín nítorí mi ẹ máa yọ̀ kí inú yín máa dùn nítorí èrè yín pọ̀ ní ọ̀run nítorí bẹ́ẹ̀ ni wọ́n ṣe inúnibíni sí àwọn wòlíì tí ó ti wà síwájú yín ẹ̀yin ni iyọ̀ ayé ṣùgbọ́n bí iyọ̀ bá di òbu kí ni yóò tún sọ ọ́ di iyọ̀ gidi mọ́ kò wúlò fún ohunkóhun mọ́ àfi kí á nù kí ènìyàn máa tẹ̀ ẹ́ mọ́lẹ̀ ẹ̀yin ni ìmọ́lẹ̀ ayé ìlú tí a tẹ̀dó sórí òkè kò ṣeé gbé pamọ́ wọn kì í tan fìtílà tán kí wọ́n fi igbá bò ó lórí ọ̀pá fìtílà ni wọ́n ń gbé e kà yóò wá fi ìmọ́lẹ̀ fún gbogbo ẹni tí ó wà nínú ilé bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ìmọ́lẹ̀ yín ní láti máa tàn níwájú àwọn ènìyàn kí wọ́n lè rí iṣẹ́ rere yín kí wọ́n lè máa yin bàbá yín tí ó ń bẹ lọ́run lógo ẹ má ṣe rò pé mo wá pa òfin Mósè àti ọ̀rọ̀ àwọn wòlíì run ni n kò wá láti pa wọ́n run mo wá láti mú wọn ṣẹ ni mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé títí ọ̀run àti ayé yóò fi kọjá kínkínní tàbí ẹyọ ọ̀rọ̀ kan nínú òfin kò ní yẹ̀ títí gbogbo rẹ̀ yóò fi ṣẹ ẹnikẹ́ni tí ó bá rú èyí tí ó kéré jùlọ nínú àwọn òfin wọ̀nyí tí ó sì tún kọ́ àwọn ènìyàn láti máa ṣe bẹ́ẹ̀ òun ni yóò di ẹni ìkẹyìn pátápátá ní ìjọba ọ̀run ṣùgbọ́n ẹni tí ó bá ń pa àwọn àṣẹ wọ̀nyí mọ́ tí ó tún ń kọ́ àwọn ènìyàn láti máa ṣe bẹ́ẹ̀ òun ni yóò di aṣíwájú ní ìjọba ọ̀run nítorí mo wí fún yín pé bí òdodo yín kò bá tayọ ti àwọn amòfin àti ti àwọn farisí ẹ kò ní wọ ìjọba ọ̀run ẹ ti gbọ́ bí a ti sọ fún àwọn baba ńlá wa pé ìwọ kò gbọ́dọ̀ pa ènìyàn ẹni tí ó bá pa ènìyàn yóò bọ́ sínú ẹjọ́ ṣùgbọ́n èmi wá ń sọ fún yín pé ẹni tí ó bá bínú sí arákùnrin rẹ̀ yóò bọ́ sínú ẹjọ́ ẹni tí ó bá bú arákùnrin rẹ̀ yóò jẹ́jọ́ níwájú àwọn ìgbìmọ̀ ìlú ẹni tí ó bá sọ fún arákùnrin rẹ̀ pé ìwọ òmùgọ̀ yìí yóò wà nínú ewu iná ọ̀run àpáàdì nítorí náà bí o bá fẹ́ mú ọrẹ wá sórí pẹpẹ ìrúbọ tí o wá rántí pé arákùnrin rẹ ní ọ sínú fi ọrẹ rẹ sílẹ̀ níbẹ̀ níwájú pẹpẹ ìrúbọ kí o kọ́kọ́ lọ bá arákùnrin rẹ kí ẹ parí ìjà tí ó wà ní àárín yín ná lẹ́yìn náà kí o padà wá rú ẹbọ rẹ tètè bá ẹni tí ó pè ọ́ lẹ́jọ́ rẹ́ nígbà tí ẹ bá ń jọ ń lọ sí ilé ẹjọ́ bí bẹ́ẹ̀ kọ́ yóò fà ọ́ fún adájọ́ adájọ́ yóò fà ọ́ fún ọlọ́pàá ọlọ́pàá yóò bá gbé ọ jù sẹ́wọ̀n mo fẹ́ kí o mọ̀ dájúdájú pé ìwọ kò ní jáde kúrò níbẹ̀ títí ìwọ yóò fi san gbogbo gbèsè rẹ láìkó kọ́bọ̀ ẹ ti gbọ́ bí a ti sọ fún àwọn baba ńlá wa pé ìwọ kò gbọ́dọ̀ ṣe àgbèrè ṣùgbọ́n èmi wá ń sọ fún yín pé ẹnikẹ́ni tí ó bá wo obìnrin pẹ̀lú èrò láti bá a lò pọ̀ ó ti ṣe àgbèrè pẹ̀lú rẹ̀ náà ní ọkàn rẹ̀ bí ojú ọ̀tún rẹ bá mú ọ kọsẹ̀ yọ ọ sọnù ó sọ fún ọ pé kí ọ̀kan nínú àwọn ẹ̀yà ara rẹ kí ó ṣègbé ju pé kí a sọ gbogbo ara rẹ sí ọ̀run àpáàdì lọ bí ọwọ́ ọ̀tún rẹ bá mú ọ kọsẹ̀ gé e sọnù ó sọ fún ọ kí ọ̀kan nínú àwọn ẹ̀yà ara rẹ ó ṣègbé ju kí gbogbo ara rẹ lọ sí ọ̀run àpáàdé lọ wọ́n sọ pé ẹni tí ó bá kọ aya rẹ̀ sílẹ̀ ní láti fún un ní ìwé ìkọ̀sílẹ̀ ṣùgbọ́n èmi wá ń sọ fún yín pé ẹni tí ó bá kọ aya rẹ̀ sílẹ̀ láì jẹ́ pé aya yìí ṣe ìṣekúṣe ó mú un ṣe àgbèrè ẹni tí ó bá sì fẹ́ obìnrin tí a kọ̀ sílẹ̀ òun náà ṣe àgbèrè ẹ ti tún gbọ́ tí a sọ fún àwọn baba ńlá wa pé ìwọ kò gbọ́dọ̀ fi ìbúra jẹ́jẹ́ láì mú un ṣẹ o gbọ́dọ̀ san ẹ̀jẹ̀ tí o bá jẹ́ fún olúwa lẹ́kùnrẹ́rẹ́ ṣùgbọ́n èmi wá ń sọ fún yín pé ẹ má ṣe búra rárá ìbá ṣe pé kí ẹ fi ọ̀run búra nítorí ìtẹ́ ọlọ́run ni tàbí pé kí ẹ fi ayé búra nítorí ìtìsẹ̀ tí ọlọ́run gbé ẹsẹ̀ lé ni ẹ má fi Jerúsálẹ́mù búra nítorí ìlú ọba tí ó tóbi ni tàbí pé kí ẹ fi orí yín búra nítorí ẹ kò lè dá ẹyọ irun kan níbẹ̀ ìbá ṣe funfun tàbí dúdú ṣùgbọ́n kí bẹ́ẹ̀ ni yín jẹ́ bẹ́ẹ̀ ni kí bẹ́ẹ̀ kọ́ yín sì jẹ́ bẹ́ẹ̀ kọ́ ohun tí ẹ bá sọ yàtọ̀ sí èyí ọ̀rọ̀ ẹni bíi níní ẹ ti gbọ́ tí a sọ pé nígbà tí o bá fẹ́ gbẹ̀san ojú dípò ojú àti eyín dípò eyín ni ṣùgbọ́n èmi wá ń sọ fún yín pé ẹ má ṣe gbẹ̀san bí ẹnikẹ́ni bá ṣe yín níbi kàkà bẹ́ẹ̀ bí ẹnìkan bá gbá yín létí ọ̀tún ẹ kọ ti òsì sí i ẹni tó bá fẹ́ pè ọ́ lẹ́jọ́ láti gba àwọ̀tẹ́lẹ̀ rẹ yẹ kí ó gba ẹ̀wù àwọ̀lékè rẹ náà bí ẹnìkan bá fi agbára mú ọ pé kí o ru ẹrù òun dé ibùsọ̀ kan bá a rù ú dé ibùsọ̀ kejì ẹni tí ó bá béèrè nǹkan lọ́wọ́ rẹ fi fún un má ṣe kọ̀ fún ẹni tí ó bá fẹ́ yá nǹkan lọ́wọ́ rẹ ẹ ti gbọ́ tí a sọ pé fẹ́ràn aládùúgbò rẹ kí o kórìíra ọ̀tá rẹ ṣùgbọ́n èmi wá ń sọ fún yín pé ẹ fẹ́ràn àwọn ọ̀tá yín ẹ máa gbàdúrà fún àwọn tí ó ń ṣe inúnibíni yín nípa ṣíṣe bẹ́ẹ̀ ẹ ti di ọmọ bàbá yín tí ń bẹ ní ọ̀run nítorí a máa mú kí oòrùn rẹ̀ ràn sórí àwọn ènìyàn burúkú àti àwọn ènìyàn rere a sì máa rọ òjò sórí àwọn olódodo àti sórí àwọn aláìṣòdodo nítorí bí ẹ bá fẹ́ràn àwọn tí ó fẹ́ràn yín èrè wo ni ó wà níbẹ̀ mo ṣe bí àwọn agbowó òde náà a máa ṣe bẹ́ẹ̀ tí ẹ bá ń kí àwọn arákùnrin yín nìkan kí ni ẹ ṣe ju àwọn ẹlòmíràn lọ mo ṣe bí àwọn abọ̀rìṣà náà ń ṣe bẹ́ẹ̀ nítorí náà bí baba yín ti ń bẹ ní ọ̀run ti pé nínú ìṣe rẹ̀ bẹ́ẹ̀ gan-an ni kí ẹ̀yin náà pé